mo bẹ́ pàkíyèsí lórí ọ̀rọ̀ kan tí ń jára ìrìn lórí íńtánẹ́ẹ̀tì alfáà kan láti lọ ni ọ̀rọ̀ láwà ní kò sí láwà ní ìkan náà àwọn abáwà àgbàlagbà orílẹ̀-èdè Sheikh Tajudeen Al-Adabi a máa ń pè ní babalágbé ni ẹ máa wọn àbí ọlọ́mọ àsáwọn lórí wọ́n sọ̀rọ̀ mímọ̀ kan láìpẹ́ yìí tọ́rọ̀ náà sì jẹ́ ọ̀rọ̀ arjẹ́ ó sì jọ ọ̀rọ̀ mímọ̀ ọ̀rọ̀ kí ọ̀rọ̀ mímọ̀ yìí wọ́n sọ̀rọ̀ náà nípa àwé láwàní kí kí ni ó ó ní pé wọ́n ní láwà ní kìí ṣe pé ẹ̀sìn ló mú wá fún wa o kìí ṣe pé kí ni jọba wọ́n lẹ́sìn kọ́ ló mú láwà ní wá fún wa ìpè àwọn lárúbáwá máa ń ṣe ni àwọn àfipà kíyèsí lórí pé ká lè mọ ipò wo ló wà nínú ìwọ̀n ìṣẹ́ a sì já mọ̀ pé ànábì a wí lóòótọ́ àmọ́ súnná tó là áádà ni kìí ṣe sunnatul ibada albayanu adẹ́ mọ́rọ̀ ní ti wá àmọ́gbà tọ́rọ ní mọ́rọ̀ yẹn ṣe ti wá nílé èmi ti rọ́rọ̀ mo ti mọ̀ pé ọlọ́pọ̀dọ̀ ọ̀rọ̀ yóò dá wàhálà alẹ́ kí táwọn èèyàn máa ń dìmú àwọn nǹkan òrìfí náà ní mọ́ bó ti lọ jédò ẹlòmíín gbọ́ ti rí pé àwọn ẹlẹ́wà ní òun rò pé òun gangan ni main ó rò pé ìjọsìn ni sunnatul ló pé meanwhile ó kàn bá lọ́wọ́ bá rẹ̀ o ìsìnkú nímọ̀ kan pa ẹ̀ wọ́n irú àwọn ọ̀rọ̀ challenge nírú ọ̀rọ̀ yẹn onímímọ̀ ló yẹ kó fojú mọ̀ wá sọ̀rọ̀ pa ẹ̀ wọ́n á sọ pé wọ́tọ̀ bá wí láwà ní máa wùgbé máa òtẹ̀nu wọn sọ pé láwà ní wíwé orí burúkú ni wọ́n sọ bẹ́ẹ̀ àmọ́ tọ́tọ̀fin ilẹ̀ ni pé kíndìkíndì yìí wọ́ nínú bó inú ṣẹ̀ríà ṣàgbétà lómi bá fẹ́ sọ ìdàkejì ẹ̀ kí ní kọ́ máa mú wá kódà kọ́ wá jàhálà wọn pé a ẹni tí ń sọ pé kíní kan sí mẹ́sìn mi lójú rẹ̀ rí tíra mọ́ni ayé ẹ̀kọ́ ni ìwọ wàá púrúfù bí tí ojú tiẹ̀ rí tíra lé yes ó ti yẹ kó wá lọ nítorí pé lógún ọmọ ni ẹ tẹ́nìkan bá ní kíní kan sí ìwọ wàá sọ pé kíní o wà ọ wà fi ẹrin lẹ̀kọ́ wá so níbẹ̀ àwọn kìnnì kan mẹ́ta gbọ́dọ̀ wà kí kálukú mọ́ lọ prepare mind yẹ níjọ́ tí wọ̀kan bá ti ní kinní kan ò sí mọ́ retí pé ẹni tí ó bá ní ó wà kò ní mọ́ mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ o yóò ló wà ó wá lè fún ọkù díẹ̀ pé ọsìn ní òsì sọ pé ah ọ̀nà mọ̀dáró ní mímọ̀ tí ó tiẹ̀ àbí onímọ̀ tí ó tún lè fọ̀rọ̀ yìí náà rinlẹ̀ dáadáa bí bàbá ti fi ọ̀rọ̀ yìí rinlẹ̀ àmọ́gbàtẹni tí ó jáde ó jáde èyí tí ó fi jẹ́ pé mọ̀ ní ó gbé wá nítorí pé oníláwà nínú ẹni bá jáde pẹ̀lú bínú pẹ̀lú kí ni pẹ̀lú bínú àti inú fùfù àti bí ìgbà tọ́rọ̀ yẹn ti káyẹ̀ lára ẹni yìí ló wá personalize ọ̀rọ̀ yẹn yẹn ni pé ó wá sọ di bí pé àwọn lọ̀rọ̀ yẹn bá wí ó lè jẹ́ ilẹ̀ wí láà nílò tọ́ but ọ̀rọ̀ ẹ̀sìn generally ni bàbá tó sọ̀rọ̀ sọ àwọn ẹlòmí èmi náà sáàmọ́ wí láà nílẹ̀kọ̀ọ́ ayú ẹ̀kọ́ ni ẹ̀ẹ́ ẹlòmí náà sì wí láà ní àmì àwọn bàbá súnmọ́ mi náà táwọn náà máa ń wé àdókòtò Sharafuddin Gbadébọ̀rọ̀ àwọn náà máa ń wé láà Sheikh Qamruddin Yunus àwọn náà máa ń wé láà ẹ̀rọ ẹgbẹ́ ìmọ̀ ó nílẹ̀ ààrẹ ah, ti káwọn náà wá mẹ́rin wá pé ìdáwọn wé yíò ṣúnà tàbí Muhammad sallallahu alaihi wasallam níbi ìbádà ní albayanu ààrẹ irú nǹkan tààrẹ ti nù nínú mà fàbẹ́lì yìí ti personalize ẹ̀ bí pé àwọn làwọn ní ẹ má jà mọ́ rí nǹkan báwọn mọ́ ẹ má jà mọ́ rí nǹkan báwọn mọ́ ẹ̀yin lè gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ láwùjọ ọmọ tẹ́yìn kó lẹ ní àwọn tó ní àwọn tó ní láwà ní wíwé lárúbáwá ní kí sáṣà Yorùbá àbáṣà Yorùbá ní káwé láwà ní àṣà wọn ta ní

ẹni nísìnyí tó yẹ kó fi bọ́ọ̀tà kó púùfù ìmà ìbẹnu tíra ìbẹnu gínígan ètí òmọ̀tọ̀ ní àwọn alágbé ní tẹ́ pé ara wa lẹ́yìn náà ara wa ní kíní ara wa ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ pé kúrò lára wa ní ààrẹ bínú tẹ́ personalize ẹ̀ nìyẹn ó ti kúrò ní àlùkàtí àlẹ́lù ó personalize ẹ̀ ibi tẹ́mi wa fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ ibi ká mọ́ personalize ọ̀rọ̀ ẹ̀sìn èyí tí ń dá wàhálà alẹ́ ilẹ̀ Yorùbá yìí nìyẹn kẹ́nìkan kọ́rọ̀ mọ́ délẹ̀ kẹ́nìkan dá sí kẹ́kọ́kọ́ mọ́ wo pé ó kéré láti sọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn kò sí nǹkan tó ń jẹ́ ó kéré láti sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹnì kékeré bí ọ̀rọ̀ mọ́ tí ò bá mọ tí sọ ní kẹ́ni ọ̀mọ tí ọ̀ ń sọ kọ́rọ̀ mọ́ délẹ̀ issues nìyẹn ẹ wá lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ mọ́ ń dá wàhálà lẹ Yorùbá a mọ́ personalize issues ni ẹ lọ wọ àwọn oníṣúná náà tó máa ń fa kíníkan láàrin ara wọn ẹ mọ́ lọ wo dáadáa pé ọ̀rọ̀ ẹ̀sìn ó wà ń bẹ̀ ń gbà míì mẹ́pa àrígbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ibẹ̀ yẹn nígbà tó bá fi ilẹ̀ tán èyí tí wọ́n ti personalize ló pọ̀ àfẹ́já hàn ó gbórílọ́ alórí òun lórúkọ òun lónímọ̀ jù wọ́n lọ́gbẹ́gẹ́ níkan ọ̀rọ̀ àlọ́ àmọ́ olùkọ́ olówó ju alọ́ olówó ju alọ́ àwọn tí wọ́n ní popularity òtún wọ́n ní popularity owó ló wà nìkan ló wà ẹ máa rò pé àkílò ah, kan owó ní wá popularity ní gómọ́tò yín ra lẹ̀ òun lo fóònù kí ló kàn níbi ọ̀rọ̀ ìmọ̀ wọ́n ti personalize issues yẹn ni olúwa débi eléyìí náà afúnláwà ni wá personalize ọ̀rọ̀ yìí ó personalize tó wá lágbára bí ẹn bàbá rẹ̀ bá sọ́ra yìí tó àṣírí yóò ah kó lò tó dé lẹ́bù kan tó lówó fún ẹgbẹ́ sẹ́rù pápálágbà ní ọmọjọ́ òní iná ah ah ẹni tá àti wíyìn gbogbo èèyàn ní máa ń pè wọ́n ní bàbá ká ní ọjọ́ orí wọn kéré ó kéré ó gbogbo ọjọ́ orí wọn kéré yẹn nínú òfin ẹ̀sìn yìí wọ́n ti dẹ́kun ẹni tó ń pè ní sheikh pẹ̀lú ẹni tó bá rò pọ̀jọ́ orí wọn mọ̀ náà níbi tó bá rò pọ̀ mọ̀ náà ló nínú fún ipá nínú fún lásán ní fún wọn báwọn àmọ́ká ní kan ló bá sí àgbákò wọ́n máa súnà náà ló kọ́ wọn ní àìlójú títọ́ tẹ́láwà níwé náà ló kọ́ ẹ̀yìn náà ló àìlójú ti báyìí tẹ́láwà ní wíwé tó ń wé òun náà tó náà ló kọ́ wọn náà ní àìlójú ti báyìí láfi sọ̀rọ̀ báyìí sagbá torí àwọn kíní ò gba kéèyàn máa wò dáadáa ẹ ẹ mọ̀já kan fi kíní kan sọ àwọn oníṣúná lẹ́nu mọ́ tọ́rọ̀ mọ́ bá délẹ̀ ẹ ìmọ̀ ṣàlàyé ìmọ̀ ìmọ̀ sọ báyìí náà àmọ́kú máa di ótúlélẹ́gùn máa tú àṣírí ìdẹ̀ bá sọ́ra yín àṣírí níbi ọ̀rọ̀ ìmọ̀ ó ti wá kan máa tú àṣírí ẹ̀ kódà ká tiẹ̀ ní ká níbẹ̀ ni o ipá àṣírí kan tiẹ̀ wá ń bẹ tí bàbá yẹn wá ní lọ́wọ́ owó ẹni ẹ̀dàkùn bàbá wá sọ̀rọ̀ ọmọ tí máa o tí gbogbo àwọn nǹkan báyìí

personality wọn kọ́ ló kàn wá àmọ́ tó kàn wá ni pé ṣúkùl adab náà ń pè mú táàrí kò sì yẹ kó lọ bẹ́ẹ̀ kò sì yẹ kó lọ bẹ́ẹ̀ mo jẹ́ kó dùn mí nígbà tí mo rí pé àfáà ìwọ́n ah lágbúrú iṣẹ́ tọ́nà wọn bá lo àfáà yìí sábàbí fún tí kálukú dunnú pé ọlọ́run ṣe lo àfáà fún sábàbí mọ́sálásí tán tí látọ̀ọ́dún márùn-ún àfáà ìlọ́lọ́run wá ní kó discover àfáà ló wá jagun rẹ̀ ló pariwo sí gbogbo èèyàn tí kálukú náà fi dìde tọ́lọ fi sí ní kí orí báyìí tí ó wá àfáà lu ẹ̀kọ́ tó wá sí báyìí náà àmọ́ lọ́mọ sí àtúnṣe nìkọ̀kan wa sí o ọlọ́pọ̀ fi àtúnṣe nìkọ̀kan wa tọ́rọ̀ mọ́ bá ti ń délẹ̀ ẹjí o máa jogun ma kórì mélòógún ìmà àwọn àlùfáà tí wọ́n ti lọ kódà tó ní súnà tó ní bídá àwọn iṣẹ́ ẹgbẹ́ jagun mọ́ Ibn Taymiyyah al-Harrani alayhi rahmatullah ó wà táwọn níbi tí a máa jagun mọ́ dáadáa òkú tí wọ́n yẹ jagun mọ́ tó kéé débi ọ̀tá kéé débi káwa personalize ẹ̀ kódà àwọn mìíràn mú Ibn Taymiyyah àlọ́ta wọ́n á sọ di ẹtì mọ́lé ẹtì mẹ́wọ̀n kí làwọn tó máa ń ṣe Ibn Taymiyyah àìkọ́ làwọn ẹ̀rẹ́ palára rẹ̀ Ibn Taymiyyah àtẹ́padà ń pè lẹ́hàn náà lẹ́yọ̀ báyìí ó dàbí àwọn kan náà àwọn tó gbógun bẹ́ẹ̀ni yìí bí títàn sí dénú a jíṣẹ́ fún gbò tèmi àpé à lágbàjá tí ma ń sọ̀rọ̀ yìí tí ma ń gbógun tí tí ma ń ṣe ó mọ̀ ti jáde láyé wa inna ilayhi ó kú gẹ́ ah ah ibi tí ó yá kó láti lọ táwọn èèyàn rẹ̀ kó láti lọ ti gbá kó láti lọ gbá ọtún alọ́jà ètò wá ń sọ fún wọn àwọn ọmọ àtàwọn ìyàwó àwọn bùkátà àwọn tó bá yẹ kán gbọ́ ẹ̀dàkùn ẹ sí lórí èyí máa gbọ́ bùkátà wọn ìmọ̀ gbọ́ kí ni yìí bùkátà wọn àwọn bùtẹ́bí àtẹ́ ń pè ní nǹkan mínú àwọn tẹ́ ń pè ní nǹkan mí tẹ́ fi pè nǹkan kíkẹ́ òní wọn àwọn là ẹ̀yìn tẹ́wà tó kóra yí káàkiri ẹ̀wò tá gbogbo àti ọba ara wa náà àti bídá amọ̀pá àtijọ́ sí kíní àjọ ẹnìkan ò sì ní kúrò ní sáhà fẹ́nìkan ẹni máa ń ṣe àwọn bídá yìí kò kàn wá ẹ máa bá nǹkan yìí lọ bọ́ yìí tó bá ti ń kẹ Islam àbó ti ń kẹ gbogbo jẹ́ nǹkan tó lè dà wá pọ̀ á dà tó dá bẹ́ẹ̀ alẹ́ ṣe tó dá alhamdulillah ẹjọ́ ọ̀rọ̀ mọ́sálásí ìdílẹ̀ tábà ìṣe tó dá á kódà inú kan sọ nìkan tó kọ́ lẹ̀ bẹ́ẹ̀ pé lágbájá akí o máa mùsùlùmí gbọ́n sí gbìyànjú akí o máa mùsùlùmí gbọ́n gbìyànjú nígbẹ̀yìn ọ̀rọ̀ á akí àfà yìí náà lórí gbìyànjú tán sí lórí ọ̀rọ̀ mọ́sálásí ìrìnlásí ọ̀dà lórí ọ̀rọ̀ mọ́sálásí ṣọ́hárí tó nípa kí inú ọ̀rọ̀ mọ́sálásí ohun tí ibi ìwà ní ká máa sọ pé tó ṣe kùdìẹ̀ kí léyìí ó kù ó kù díẹ̀ ọ̀rọ̀ láwà

a má má sọ pé ìjọsìn fọ́lọ́ ní láwà ẹ̀wọ̀n tí a bá ní pápò báyìí ẹ̀rẹ́ ṣúnà lẹ́gbà Muhammad sallá kí ni ó gbà ló gbà lára inú gbà táà fi ilẹ̀ yìí kí láàgbà ìjọsìn Ọlọ́run là ń fi rùgbọ́n lẹ̀ ìbádà ní bọ̀bí yàrá ọgọ́rọ̀ wọn kí ló lò nísìn shimak shimak ó da shimak ìbò orí ọwọ́ náà tó wá dágbó ìtọ́ wọ́n tó wá lọ débi pé yóò yọ gétọ̀ tí ó sì dáadáa tọ́ mọ̀ rí wọn tí ló mọ̀ dòpò orí èèyàn sọ́ táyì bí mo ti dábò rí nísìn ìyìn retí ládàá bí pé mo da nǹkan borí albayanu àdá ẹ̀hẹ́n láàdá kọ́ mo fẹ́ gbà wípé mo da ó kàn mú múra pé òkè àwọn èèyàn kan máa ń múra mo dẹ̀ láìkì ìmúra wọn. ìwà awélá wà ní pé ah, á ànábì náà máa ń wélá àní níbi náà wélá àní bá ànábì ti máa ń wélá àní ní kí n tiẹ̀ jọ ànábì jẹ́ ọ̀lẹ́wàgbà ládàpẹ̀ láníyàn pé ìfẹ́ ànábì ọ̀fẹ́ ṣe bí ànábì sallallahu alaihi wasallam àmọ́ ṣe ìbádà rẹ̀ gan ni fún ògùn ara rẹ̀ ní sọ́tọ̀ ìbádà tàbí ìdájà ìtò ẹjẹ wá ṣàlàyé mọ̀ kẹfì mọ̀ yẹjú ẹ̀ kẹfì mọ̀ ṣàlàyé rẹ̀ ní tó kù ní wàhálà ẹ̀yà àtúnikà òtú àṣíníyàn o máa sọ̀rọ̀ yín lásán ẹ máa wọkó máa tí máa sọ̀rọ̀ yín lásán ẹ máa kú ọ̀rọ̀ burúkú ní ìbẹ̀lẹ́nu rẹnu èèyàn lè gbọ́rọ̀ rẹ wọ́n sì sọ̀rọ̀ ìmọ̀ nìyẹn wọ́n yẹ́ sí rọ́dú ìmọ̀ fún yàn kíyàn wọ́pọ̀ máa tán bá sí rọ́dú ìmọ̀ fún yàn kí lè yàn máa níbẹ̀ èyàn máa lékún nímọ̀ ní ibi rọ́dú ìmọ̀ sọ́ ìmọ̀ lọ́ lékún mi rọ́dú tó bá sí rọ́dú ìmọ̀ fún ẹ ọ́ lékún nímọ̀ pé ah, alhamdulillah yóò dọ̀ ọ́lá mú mi ọ̀rọ̀ mọ́ tó wá dímọ̀ sí wọn ló dá kódà ẹni tí wò fẹ́ gbà tó bá sí rọ́dú fún àìnígbà ẹ náà yóò tún dá láàmú bí ọ̀rọ̀ ìmọ̀ kò ní wọ́n kọ́mà kò sì ní kú àmọ́ ẹ̀yà wà wò torí ọlọ́run káàkiri wá lẹ́nìkan wá sọ̀rọ̀ ọ̀nà ògbà táwa mọ́ra kankan tó báyìí àá nígbà wọ́n ti ń kó àwọn sáábé nílẹ̀ yìí mọ́ra tó yìí ayé ẹ̀kọ́ ni nígbà wọ́n ti ń takọ àwọn nǹkan àti ẹ̀dígbìyànjú a jẹ́ pé bí yàtọ̀ kí bàbá yẹn kú láàrin yìí tẹ́yìn èrò kan kú láàrin yìí ó dà kó dùn ẹ̀ lẹ́fi sọ pé ẹ sáà kú lára wa kò àsọ kankan èyàn kú lára yìí ti wá ń di tá à ń jà ní Islam tẹ́lì yẹn kú nínú ìjẹ́sùmùrà wá kú nínú Islam ẹ̀ dáhùn mọ́jọ mọ́ ah bí yẹn kàn wọ́pọ̀ àwọn kankan míì tẹ́yìn sí bí yẹn làwọn ò ṣe mọ́ àwọn kan míì tẹ́yìn sí tó dá àwọn náà tá à ń ṣe ẹgbẹ́ ẹ̀ máa ń kírun àwọn náà dẹ̀ sí ń kírun ẹ̀ ẹ̀wé láàní àwọn kẹta àwọn ìnáwó sí gbé láàní kọ yíò sí wá gbogbo báwọn alùbáyánù wà rẹ̀ tó yẹ́ wọ́n gbogbo àmọ́ nígbà tó bá ti ṣàkṣọ́nà al-masail al-ilmiyya ìtì máa rí tó personalize ọ̀rọ̀ ẹ̀sìn bó ṣe máa ń dìní ẹ̀ ẹ̀dàkùn ẹmẹ́jà personalize ọ̀rọ̀ ẹ̀sìn máa ẹmẹ́jà personalize ọ̀rọ̀ ìmọ̀mọ́ tí ẹ̀kọ́ bá sọ̀rọ̀ ọmọ tó bá yìí ti wá asọ̀rọ̀ but èèyàn bá sọ̀rọ̀ sí personality wa ìwọ náà personalize ẹgbà náà Islam ò dẹni ọmọ jára já sí personality ẹ̀ mọ́ ilé ìsìn wọn kú personality ìmọ̀ ni wọ́n sọ ẹ àwọn aláwẹ́láwà ní ẹ̀yìn nìkan kọ́lẹ̀ wé ọ̀rọ̀ yín kọ́ ló ti bẹ̀rẹ̀ ẹ̀yìn lè máa wó ní ọ̀pá 30 ọlọ́pàá 35 ó ṣe bẹ̀rẹ̀ kẹwọlẹ̀ kẹwọlẹ̀ kẹrù bá gbogbo àwọn ẹ̀yìn lè máa wé nìyẹn kálórí wọn gbèrú ẹ̀ bọ̀tọ́wọ́sọ̀rọ̀ láwà ní ìyẹn nìkan ẹ̀kọ́ náà sọ wà sọ̀rọ̀ ní thirty five years nìkan wọ́n sọ̀rọ̀ láwà ní gẹ́gẹ́ generally tí wọ́n ti máa wé náà nínú ẹ̀kọ́ ọgbọ̀n kọ́rọ̀ ọgbọ̀n òwú ẹ̀kí lẹ́yìn wá yẹ jáde sí tẹwà sọ di ogun tẹsọ́dọ̀ tẹ̀ ọ̀rọ̀ mọ́ ẹ sọ̀rọ̀ ọmọ ẹ̀rákùn ọ̀rọ̀ mọ́ ẹ̀yẹjú ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ mọ́ ẹ̀yẹjú ọ̀rọ̀ kí nìjọ mọ́ ọ̀rọ̀ mọ́ àmọ̀pọ̀rọ̀ mọ́ ló wà lẹ́ẹ̀ ìkànnà àwọn àlùfáà àwọn ní fídíò wọn lánàá الشيخ لقمان صالح الألمعي حفظه الله ورعاه وسدد بالخيرات والمسارات خطاه àwọn tí ẹ̀ṣọ́ kí níkan nínú pàbílá ìdẹ ẹ̀mọ́ lògbílẹ̀ ìwọlẹ̀ yorùbá yìí wọ́n ni rẹ̀ káṣòfin gan káṣòfin pé nígbà tẹ́lì kan bá ti sọ̀rọ̀ ìwọ tó bá bẹ́ fún rọ́dù àbíkọ́ sọ lárúbáwá ni tọ́ bá ti gbọ́ lárúbáwá mọ́fíìsì bá níbẹ̀ wà á mọ̀ tó ní kálukú wọn aláìwọ̀ ọ̀rọ̀ sí ọ̀rọ̀ òótọ́ lọ sí ọ̀rọ̀ gbogbo ayé lómi ìtẹ́ni tó máa jẹnu jàgàjàgàjà ẹni jájá ẹni jẹgírí kan tó bá dé lẹ́rù bẹ̀rù ẹni pé olúwa wọn lè ó dákẹ́ ó mọ̀ wàrà wọn gbogbo owó àwọn èèyàn bá wọn gbé ẹni jájá ẹni wọ́n jájá gbogbo ẹni ah, ohun tó wà tiẹ̀ dọ́rọ̀ kí wúlẹ̀ ẹgbẹ́ alẹ́ ló tó máa jinú wọn bá rẹ̀ wọn wo tíra tí lè wo pẹ̀lú bí ti gbé kí ó lẹ́nu yìí náà Mm, òfin tí ó sì lè wọ́kìn àmáwà alfáà bí wọ́n sọ mọ̀ pé tọ́rọ̀ bá débi irúgbẹ̀ ẹ̀rì oníkálukú mọ̀ ìwọ̀n rẹ̀ oníkálukú mọ̀ wọ́n rẹ̀ ẹ̀rì pé ẹni tí ó kù ní sáhà tí ó kù lórí pápá wọ́n ni nínú oníṣúfí amọ̀yíwá àwọn tó lè sọ̀rọ̀ tọ́rọ̀ bá débi àwọn kódà ní oníṣú náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pọ̀ lọ́dún sọ́nà alhamdulillah àmọ́ àwọn ẹlòmí náà ti máa ń yọ lóṣọ́rọ̀ mí pé ọ̀sìn mọ́ rẹ̀ ọlọ́run dákùnjẹ́ kálùkù lè mọ̀ ara rẹ̀ olúwàwò àmì lọ́wọ́jẹ́ lè mọ̀ ara mi àmì lọ́wọ́jẹ́ lè mọ̀ ara mi àmì lọ́wọ́jẹ́ lè mọ̀ ara mi náà níbi yìí àwà mú báyìí pé àṣewà ká sọ̀rọ̀ báyìí tán bá ti ń sọpá lójú tì ní tẹ bá rí lọ́dọ̀ àwọn ẹlòmíì tẹ̀tí rí pé kíní ọ̀nà àṣọkárí àyóṣe kíni ìjọba àṣọkárí ṣùgbọ́n fi kíní ò bẹnu súnà máa a jẹ́ pé mustawa àwọn tó ń ṣiṣẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ìmọ̀ nílẹ̀ Yorùbá lẹ́vù wọn sì ní ìdí kan lọ upgrade ara wọn tó bá pẹ́rù táà rí tí rọ́dùn bá ti fẹ́ ṣẹlẹ̀ ó ní ká mọ fara wa ya pẹ́rẹpẹ́rẹ́ pàṣẹ pẹ́rù kan ẹni ayẹ́kẹ́ gbogbo wa sì níṣẹ́ tá a fẹ́ ṣe lórí ara wa ṣe ẹ má fi bẹnu àtẹ́lù àwọn oníṣúná mọ́ ya lọ ni ẹ má fi bẹnu àtẹ́lù àwọn oníṣúná mọ́ torí tó dájú pé ẹni tó sọ̀rọ̀ sí bàbá yìí ní sí kéré sí bàbá àbá kéré sí wọn lọ́jọ́ ní tó bá rẹ̀ bàbá àwọn ọmọdé orí jẹ́sí mọ́tò orí bàbá òkú tó dáwà ló tó lè pé ẹ̀lẹ́ jẹ́ ìjìmẹ̀tì ẹni sì lọ́mọdé kan sọ̀rọ̀ sí láìpẹ́ yìí tó ń yarí ayé ẹ̀kọ́ ni tó bínú tó gbé kí ló dé ra tó tún bí wákà ẹ̀lọ́jàjá ayé bá bẹ́ gbàgbà ayé ẹ̀kọ́ ni àwọn òjẹ́ ẹ̀kí ló wá bá sábà bí tẹ́ẹ̀fí ń wà bí ẹ̀jẹ̀ lọ yòókó kí sì lọ́mọ ń sọ tẹ́rù tọ́mọ ń sọ àfáàgbò mọ̀ gbogbo ẹ̀wà jábọ́lẹ́nu àwọn náà bí táwọn ti sọ̀rọ̀ ọmọ náà àákọ̀ọ̀rọ̀ àwọn aláìní ẹ̀pẹ́ ẹmọ owó irú táfà yìí ṣe àmọ́mọ̀ yìí fún ó jábọ́ lẹ́nu kí àbá ilẹ̀ wá dá ìgbà pé ẹ̀bá òwe kí ló wá bá sábà bí tẹ́ẹ̀mí rí wà fi ẹ̀jẹ́ lọ́dọ̀ jọra wà ní ìjọra so fi ń mú àwọn ẹnìkan àti ń bẹ ní kíni lọ́dọ̀ lọ ní ṣàtúnṣe ara rẹ̀ lùsùn lójú tí bá inú tí súnà kọ́yẹ̀ náà ni ojú ká ní ìwọ̀ ojú títí súnà ló kọ́yẹ̀ tọba rí wà ìlójú tí lára ẹnìkan jẹ́ ní tí ń ṣe súnà bí ó ṣe súnà náà bí ó ti rí náà lóòlẹ̀ tí rí bòmí náà lóòlẹ̀ tí rí káàkiri yẹn dáṣe wa lọ́mọ kéw láàfà ó ní pé ó dàbí pé a tún kù síbi ìwà alójútì ẹ̀sìn mọ́jà tọ́ra wa kí àwọn afáàlẹ̀ Yorùbá òṣẹ̀ṣẹ̀ mọ́ fara wọn ya pẹ́rẹ́ pẹ́rẹ́ tó ti pẹ́ táwọn afáàlẹ̀ Yorùbá ti mọ́ ń ṣe bẹ́ẹ̀ tó táwọn ní súnà kan náà bá wá ń ṣe bẹ́ẹ̀ tán fẹ́ nìkan pẹ́rẹ́ pẹ́rẹ́ ọ̀rọ̀ pé súnà ìlójú ti kọ́ ń hùn ìwà tí ń bẹ lára wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá torí tó bá ti wá wà làwa mọ̀ torí àtúnlẹ̀ sọ pásà Yorùbá náà ló kọ́ wa ibo ti wá wá kọ́ni kálukú wá díẹ̀ sí mòmí ẹ má wá díẹ̀ mọ́ sínú súnà súnà kọ́ súnà ní kéèyàn mọ́ lójútì tẹ́bá ti rẹ́ni tó wà lójútì kan ìtẹ́rọ pé súnà súnà kọ́ yóò ṣe súnà náà ẹ̀tì rẹni tí oníláwà nínú ṣe tiẹ̀ so tó kù sí ni pé ìwà yìí ń bẹ lára wálẹ̀ yóò báyìí bóò láti ṣàtúnṣe rẹ̀ nílẹ̀ ẹ̀ṣẹ́ tẹ́mi fẹ́ pàṣẹ rẹ̀ ọlọ́mọṣà fún alágbọ̀nyí ọ̀rọ̀ abilwa almani wa karabi wa izinin fadli an yazida wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban وعملا متقبلا وشفاء من كل داء وصلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته